وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقفتك هنا وأنفاني إليتم بفن صيام رمضان أنا نكيما قاني láti ní sùúrù àtẹ̀mára àti àfaradà nítorí pé nínú sùyàmù tó bá ń kù ṣẹ́jú márùn tá a fi sínú oníkálukú wa ẹ̀rí pa ṣe sùúrù á farabalẹ̀ máa retí ìṣẹ́jú márùn nígbà tó bá tó pé náà lóníkálukú tó sínú ẹ̀kọ́ ńlá ló ń bẹ nínú eléyìí ó ṣeé ṣe kọ́ pé kí ìṣẹ́jú márùn yẹn kó tó pé lódodo àárọ̀rùn ma ṣùgbọ́n nípa àpapọ̀ ìtì wọ̀ a sì bùkátà ìṣẹ́jú márùn yẹn kó tó wọ̀ ẹni rẹ nìkan kọ́ máa ṣe wàǹwàrà kọ́ máa kájú pàtó bá kúfẹ́ rẹ̀ tó wọnú ìwé àkọọ́lẹ̀ pé ó ṣe tòní ó ṣe já èèyàn wá lọ já dànù rárá ẹ̀rí tí gbogbo èèyàn ṣe sùúrù tó ń sàmúmára àti àtẹ̀mára ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o nítorí pé gbogbo oore tó ló wá bá ṣe fún yàn láyé àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní tí a bá yọ ọwọ́ sùúrù kó ń bẹ́ẹ̀ gbogbo orí la fún ọ ṣùgbọ́n kò sí sùúrù ń bẹ ó lórí kankan nítorí pé àìní sùúrù náà ló fi gba gbogbo ń tọ́da ń jẹ́ torí ẹ̀ sùúrù bàbá orí ni nínú ẹ̀kọ́ ńlá tá à ń kọ́ nínú Ramadan olú ẹlẹ́dàá kó fún wa níwàárí kó gba àwọn àwà tí ọ̀dà kú lọ́wọ́ wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Alaikum salaam. oge eserese ịtụle metara ịntanetị ee na náà láti gbà nínú méjì pàtàkì. sọ̀rọ̀ nígbà tá bá parí tarawih ni tó bá ṣàkíyèsí méjì méjì àtúnṣe méjì àtúnṣe méjì ó ti pé a rí pa díẹ̀. arọra rọṣẹ díẹ̀ káma pé a ti parí tarawih ntọ́kù ní ìsinmi sọ̀láàtò wítìr nígbà tá a bá dìde oníkálukú ti mọ̀ pé àníyàn wítìr ló fi dìde ní ìsìn a kì í dáníyàn tarawih papọ̀ mọ́ sọ̀láàtò wítìr sọ̀láàtò méjì tọkọ̀ọ̀kan wọn dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni wítìr la fi parí tarawih ṣùgbọ́n àgbọ̀dọ̀ dáníyàn wọn papọ̀ náà.